الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وعن شيخ وانا ني اتيغوين ohun tí a ti ń bá bọ̀ láti ọ̀sẹ̀ tó kọjá ọ̀rọ̀ nípa asọ̀rọ̀gbò ní irun aláàárẹ̀ ẹni tí ń pọ̀ kàkà kú kí ojúṣe àwọn tí wọ́n wà lọ́dọ̀ rẹ̀ tàbá kúkú tánà kí n tó ní ìgbésẹ̀ tọ́kàn àwọn tí ẹ ń ṣàlàyé lọ́nà ẹ ti ṣàlàyé bá sì wẹ̀ bó bá jọkùnrin bó bá jóbìnrin bákan náà yẹn bá ṣe kírun sí wọn là ah, ẹ ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ kí ni àwọn ìgbésẹ̀ tó tún kù lẹ́yìn gbà jazakumullahu khair. alhamdulilah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa asahabihi wa man wala amma ba'd. adéwọ̀pẹ́ fún ọlọ́bọ̀ Allah subhanahu wa ta'ala ayin ọlọ́bọ̀ Allah kama huwa ahluh atọ̀rọ̀ ìkẹ́ ọlọ́wọ́ ti gẹ́rẹ̀ fún aṣáájú wa níbi wa muhammad alayhi abdulsalati wa atamu taslim ìkẹ́ ọlọ́run ọba ti gẹ́rẹ̀ ọlọ́run ọba ti fà nẹ́bí sallallahu alaihi wa sallam fi gbọ́ ọ̀rọ̀ lé ànẹ́bí àti àwọn sọ̀hábà rẹ̀ hmm. àti ìgbìyànjú wa fi dáadáa tẹ̀lé orí fáwọn tí ó fi di ọjọ́ gbọdọ̀ kẹyàmà ẹgbẹ́ gbogbo a ṣe mọ̀ wípé ikú yìí òun náà ni ìgbẹ̀yìn gbogbo kálukú wa hmm. àwọn ojúṣe wa nígbà tí ọlọ́run bá kọ́dọ̀rọ̀ pé àsìkò tó òun náà ni eléyìí pé à á àwọn kan àwọn kan ní ó mójútó ìwọ náà ń gbà sásìkò bá tó àti hmm. pé torí àwọn nǹkan báyìí èèyàn gbọ́dọ̀ máa pé ojúṣe ni ká mójútó ra wa ká sì ṣe àwọn ètò tó tọ́ àti ètò yẹ hmm. bẹ́ẹ̀ kọ́ lọ́bọ̀ Allah subhanahu wa ta'ala kọjá kí kú rí ọ̀pẹ̀lẹ̀ wọn kọjá láti bọ̀ tán dáadáa kọjá ká bá iná lọ́bọ̀ lọ́hùn pàdé nítorí àpé lẹ́gbàá tí a bá ti kí wọn sókù dáadáa tá a sì ti mọ̀ wípé ìtẹ́ ló ká gbé òkú mùsùlùmí lọ níbi tí a ti máa ń sin òkú mùsùlùmí sí lẹ́yìn àpapọ̀ ní kéjẹ́ bí ká fọ yàrá kan nu yàrá nílé wa àbí ká wo ibi tí gọ́tà ti ń sàn lẹ́kùnlé wa àbí orí àkẹrọ tí wọ́n ń da ilẹ̀ sí àbí kíní kan náà gbogbo àwọn ilé ìkọ́ àbí pé kíní náà kò mú àpọ́nlé fún ẹni tí ó kú tọ́bọ́dọ́ wá sí ilé ìtàn wá kú wípé à ń gbé òkú yẹn lọ síbi tí a ti lọ sin àbí hmm. pé òun náà ni pé ká gbé òkú gangan síbi tó lọ síbi tí a ti lọ sin wọ́n fi ìpìlẹ̀ yẹn lọ wá kúrò sókun láti àti pé kìnìyàn ò bá anabi sallallahu alaihi wa sallam ní ìbàdí sọ̀rọ̀ láti al-muttafaqun alayhi anabi sọ wọn pé ẹ ti ti yára asrihu bil janaiz àní òkúta ẹgbẹ́ gbóhùn ẹ ti ti yára láti pẹ́kẹ́ gbé lọ síbi tí ẹ ti lọ bò mọ́lẹ̀ tó wáyé pẹ́ ní rí bá ní àyẹ́pẹ́ mi tó dá àwọn kẹ́ ti gbé lọ síbẹ̀ àní dáadáa tó ṣe síwájú ní retí ẹ̀ òun náà ti ní bùkátà sí dáadáa tó ṣe ẹ ti gbé lọ síbẹ̀ tó wáyé pé dàkejì náà bá ní falẹ̀ ìyá bòbílà àyẹ́pẹ́ ìtẹ́ ìgbé lọ́wọ́ àbí ìtẹ́ ìgbé fẹ́jì káyún náà pé àní àdánwò ní ọkẹ̀ ìtẹ̀gbẹ́ kóró kẹ̀ ìtẹ̀ lọ gbé síbi tí ọjà ààyè rẹ̀ tó wá jẹ́ pé bí a bá gbé síbi nǹkan tó rọrùn ní ìpìlẹ̀ tó dára jù ní pípẹ́ pé jìkà lágbé sí àwọn tí wọ́n bá gbé kú gangan ẹjọ́ àwọn mẹ́rin ni tí wọ́n bá gbé sí èjìká wọn tí wọ́n bá fi mọ́ lọ síbi ìtẹ́ wọ́n bá pé bí tá a gbé bá kéde àkùsí bí jìkà bí ká fà ni wọ́n pé àlejò ní ìpẹ́ fákẹ́ fọwọ́ gbé ìlú àti kí wọ́n ṣe láti bí tá a gbé sí ní tàtà ká fi gbé wọnú bí tá a ti lẹ́yìn náà ni wípé tá a bá ń gbókun yẹn lọ àtọ́kọ̀ ẹ̀fọ́ àwọn tá a bá wà pẹ̀lú ẹ̀ náà ká máa rìn tẹ̀lé àwọn òkú tí wọ́n ń gbé lọ sọ̀rọ̀ àpẹ́ wọn tó wà wájú ni àbáwọn kan wà lẹ́yìn àbáwọn kan wà lẹ́gbẹ́ ọ̀tún ẹgbẹ́ òsì tó yàtọ̀ jẹ́ pé kì í jẹ́ pé àwọn tí wọ́n fẹ́ gbé lọ́wọ́ nìkan àbáwọn tí wọ́n sẹ́yìn nìkan ni wọ́n máa gbé dání lọ àyẹ̀wò ká pawọ́ pọ̀ kájọ máa lọ láti fi gbé lọ síbi tí a ti lọ sẹ́wọ̀n ní inú àwọn nǹkan tí ó dára ni tó sì lẹ́sọ̀ pọ̀ àyẹ̀kọ́ òun àdébísà wọ́n jọ wá tẹ̀lé wọ́n jọ sínú àìjọ́ jọ gbé àbí wọn ò tẹ̀ gbé òun kàn tẹ̀lé wọn náà ni ànábì ní ọ̀padà pẹ̀lú kọ̀rọ̀tọ́yìn àní pẹ̀lú ládá gbẹ̀ǹkà gbẹ̀ǹkà méjì kọ̀rọ̀tù kọ̀ọ̀kan ní àmísìlì jabalẹ́yìn ẹ̀lẹ́ àzẹ́mẹ́yìn àmísìlì jabalẹ́ ọ̀hẹ̀dẹ̀ níbi àwọn àríwáyà míì náà pé bí àní kọ̀rọ̀tù kọ̀ọ̀kan dá gẹ́gẹ́ kẹ́ wúdù ni àní méjì bẹ́ẹ̀ lánlá gbìngbìngbì lẹ́yìn ó bá padà wálé wọn náà láti mọ̀ jẹ́tìyàn pẹ̀lú pé yẹn bá jọ sin àti pé ẹni tó jẹ́ kírun sí la ó ti ẹni tó wá tún wá tẹ̀lé e débi kí wọ́n jọ sí àwọn ayẹ́kùn náà ní kọ̀rọ̀tù ẹlẹ́ẹ̀kejì náà tó bí náà ní àkíyèsí kékeré wọn pa pé àwọn obìnrin ní obìnrin ní kírun sí àyíjọ tó ń fẹ́ pẹ̀lú àwọn àtàwọn kì í sí náà wọn ní láǹfààní wọn gbàrú ládàá yìí ṣùgbọ́n àti tẹ̀lé wọn débi tí wọ́n ti sí yìí ìtìbáwọn ìjẹniyàsá gẹ́gẹ́ lọ sí wọ́n ti sí náà pé eléyìí kò sí fún àwọn obìnrin ọkùnrin nìkan ni eléyìí ń wà fún láti pé kí wọ́n tẹ̀lé wọn débi wọ́n ti ani ọkùnrin nìkan nìyẹn wà fún ọkùnrin ẹ̀yìn abáwọn obìnrin sáwọn wà ní gbẹ́ládá ni adúlú rárá ti mẹ́mbẹ̀ yìí sí kí àwọn wà mọ̀pọ̀ lọ́wọ́ bọ́lọ́ sọ̀hánà ọ̀dọ́ tó ṣètò kálukú ibi táwọn ti gbẹ́ládá àwọn míì òun náà tó pọ̀ yàtọ̀ fún rú bẹ̀ yẹn nígbà pé tẹ́gbẹ̀rẹ̀ bá lọ́rù yẹn pẹ̀lú pé ẹranka ládá yẹn ládá yẹn kò lè rí ẹ̀sẹ̀ náà yàtọ̀ bá bọ̀ mẹ́ hmm. nípa obìnrin tẹ̀lé wọn náà tí bá ti wá bá wọn wọn débi wọn ti sin òkú wọn ti débi bẹ́ẹ̀ tí wọn ti gbẹ́ àwọn sáré tí a ń sè ń gbẹ́ nì mọ̀ pé ọ̀nà méjì ni ó lè jẹ́ ṣáàpù àbí kọ́ jẹ́ aláhàd kọ́ jẹ́ láhàd láhàd òun ló ti yẹ pé nígbà tí a bá gbẹ́ tán báyìí àní wọ́n ara wa yọ yàrá sí ẹ̀gbẹ́ kan nínú inú sàá inú kòtò wọn àti níbi ibẹ̀ wọn kàrà gbé ní kòtò níbi ẹ̀gbẹ́ tí wọ́n yọ yàrá sí wọn ayékéńbẹ̀ ni wọ́n pè ládùúgbò wọn gbé òkú sí wọn gbé yàrá sí wọ́n kà búlọ́ọ̀kù ẹ̀ pamọ́ bó ṣe ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àtàwọn ọ̀dọ́ pé olùyẹ̀kẹ́ fi sàn ní ìsọ̀lọ́ ọ̀sọ́lá nìyẹn ń pe ìyẹn lè àní òun ní fi ń dára jùlọ tí ọba rọrùn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní tó jẹ́ ti ṣẹ́kù tó yẹ kí wọ́n gbẹ lónà òru lọlẹ̀ bọ̀dá sẹ́yìn gbẹ lọlẹ̀ wọn yóò gé yóò sì yóò fẹ̀ lókè bọ̀tọ́ bá ti dé ìsàlẹ̀ yóò pa ẹnu má díẹ̀ tó yẹ kí ìdí òkú nìkan ní ọgbà ń bẹ̀ láti gbòkú yàtọ̀ láti gbé síbẹ̀ a lè rí òkè tí òkè tó àní òkè tó fẹ̀ wọn a sì lè rí tàbá ti fi pákó síbi tí ó tí kò fi ní sínú pé yóò aga gègèrè ẹgbẹ̀rún pé àkókò kálọ́gà mi bí yóò ẹgbẹ̀rún. yóò sì tó ní máa tí ò tó fi lé máa jì tó fi hàn máa jì pé bá mi wá sí soso tí ò gbẹ kó jù dáadáa wá ní sáré yìí jì. àwọn ẹ̀tọ́ àwọn ọkọ̀ gbógun àbí wọ́n ya wòlíì ni wọ́n ya wòlíì wòlíì kọ́ òun náà tó ojúṣe bí wọ́n ká sí lára ṣètò nǹkan látàwọn aláìgbà mm-hmm. míì wọ́n gbẹ́ nítorí pé tí wọ́n bá gbé pákó báyìí pákó sì fẹ́ràn kan mm-hmm. òkú ní yọ̀mọ̀ òkú lára pẹ̀lú mm-hmm. òsì Hmm. ojú kan ń ṣe báyìí dé àbí láàrin gbogbo ìlú ibi tí pé bákẹ́tì yèrè báyìí yọkẹ́ jìnrín wọn a máa wo aṣọ òkú ní kíná pé à ah, hmm. wọn sọ ìbọn fọnrin hmm. bíá wòlíì àbí wòlíì kan náà fún wòlíì kan ní orí yẹn àti yíyan kóra fi ń dá wòlíì mà ọlọ́ọ̀bọ̀lọ́ọ̀lọ́ ma wòlíì rẹ̀ ṣùgbọ́n kẹ̀lẹ́ pa arúgbó ń ta àbí kíní kan ta láti mọ̀ pé bóyá òkú yìí wòlíì ni àbí kò kì í ṣe wòlíì àbọ̀ àkàbẹ́lẹ̀ ọba fún gbogbo mùsùlùmí ọlọ́nkọ́ bá ní kẹwọn. náà tábà tí wàá gbẹ́ sàárè ìtọ́jú kẹ́bíyàwó ti wà ń inú ẹ̀ àbíta yóò àpò wípé ká gbé òkú yẹn sínú sàárè yẹn gẹ́gẹ́ hmm. àìpé yẹn òní òkú àìpé àwọn tó bá súnmọ́ òkú wọ́n gbé ń gbà wọn. wọ́n rò hmm. wá pé inú àwọn súnà ní kódà fẹ́ gbókùn sínú sàárè ká pé bismillah wa ala sunnati rasulillah hmm. bismillah wa ala sunnati rasulillah kẹ́kẹ́ bí àwọn kankan ẹ̀pẹ́ ẹ̀fẹ̀ tó wá díbẹ̀ àrẹ̀ tó wá tó wá rọ kíríkà sàárè tó fẹ́ àmì kó sáré kó tó gbókùn sínú sàárè tó ń lọ́sọ̀ fún àwọn àzókèrè ìlà ìlà ayélujára kan tó gbókun oṣù sàrí ní àkókò nídìí àárín gbogbo rédíò ní kò ní kò nídìí ma. èyí tó ń ta kó pé ẹ̀dì ti gbógun lọ sí. ọdún náà pẹ́ káyọ̀dì tó gbógun lọ sọ́dọ̀ pàṣẹ kótó àtúnṣe yóò náà tún gbóòdì àndìlẹ̀ rẹ̀ náà tún ṣàṣkó wa náà tún nìyẹn ìyẹn kan. lẹ́nu pé tabatí wọ́n tún débi sàrí bẹ́ẹ̀ wọ́n ń gbé sàrí lọ́wọ́ ni o àbí wọ́n ń gbé kù síbẹ̀ náà lọ́wọ́ wọn àmọ́ kò ń tún wọn ké minha khalaqnakum wa fiha nu'idukum wa minha nukhrijukum taratan ukhra máa pélé yìí náà ní àdádálẹ̀ ni o. kò sí ẹ̀rí fún un. kò sí ẹ̀rí fún un. ọjọ́ tá bá fẹ́ gbòkú o bismillah wàhálà sunnah tẹ̀sílà tí àwọn tí wọ́n bá ní wàhálà mílá inda wani da kudu wani alfafin mai kai a ne a da sunata rasulillah wa alamin lati rasulillah wa ni gulun hadisi ne ba ni gwarin gulun hadisi bai tí ó ṣe kiri ju lórí dada àwọn sunata rasulillah a ta ndi pé sí kiri ẹ̀gẹ́ pé sí ọwọ́ ndi hadisi ni ma pé a ní àwọn olùbalẹ̀ marhamatullah alákùn hali wọ́n sọ pé ọlọ́lá àti alátọ̀ dàbílá bin umar gẹ́gẹ́ bí alimamu dára kó tẹ̀lé alayhi marhamatullah hmm. wọ́n gbà wani marfu wani wọn mọ̀kófa ní pé ọ̀rọ̀ annabi ni abúrò abdullahi bin umar wọn ní sọ pé kọlọ́lá àti àkàtọ̀kọ́rọ̀ àníbi ọ̀sán lá ní pé kọlọ́lá àti àdébẹ̀yìn wọn lọ́lá àti àkàtọ̀ dọ̀ọ́ abdullahi bin umar radiyallahu ta'ala anihuma ah. ẹkùnrin àyìn àti akpẹ́rẹ́ láti àtọ́ lọ́dọ̀ sọ̀hàdíyùn àyẹ̀kú túmọ̀ pé ní okùn ọ̀rọ̀ fún un torí pé ká ṣe yín wáyé pé kẹtọ́ ká ṣe níbi òkú ni ó náà kẹtọ́ wọn ní ìkẹkẹ tí wọ́n rí àbí tí wọ́n gbọ́ látọ̀dọ̀ níbi sọ̀rọ̀ sọ́lẹ́n kò yẹ kí wọ́n ṣe orí yìí pàápàá jùlọ náà ṣètọ́ ni tún náà eh. wọn àní àlékò bẹ sọ́nà tí وسنة الخلفاء الراشدين المهديين من بعد ما قلنا زي شيء عن الصحابة رضي الله تعالى عنهم. نعم قالوا فكاد بيوم سورة عاد بسورة بلوم Hmm. ká fi gbókù sí ibi sàárè àwọn àgbẹ̀ nípa pé apá ìhà ọ̀tún hmm. òun ni kí a gbé kalẹ̀ àní àìsàn púpọ̀ nípa ká gbé ìhà láfíà yàtọ̀ gbé iná pé ìhà ọ̀tún yẹn òun ẹ̀gá lágbé òun náà tẹ́lẹ̀ àní ìhà ọ̀tún láti gbé lélẹ̀ hmm. wọ́n sọ pé nítorí fàbí fífẹ́ láti fi ìhà ọ̀tún gbé lélẹ̀ wọ́n pe ní àwọn àkọ́kọ́ jùlọ òun náà ní wípé sunnatu fi'liya al-mutawatir ni bí wọ́n ṣe ń sìnkú bọ̀ wọ́n láti láéláéláé lọ́tọ̀ yá níbi ọ̀sán náà wọ́n pe àní bí kálukú ṣe ń bá nu bá sálàfù ní bá wọn ní àwọn akálàfù ń gbàfíìdì àwọn sálàfù àwọn jẹ́lù kan gbàfíìdì àwọn jẹ́lù ní ti a bá bá mọ̀ pé bá ti ń sìnkú nìyẹn àti ìhà ọ̀tún ni máa ń fi lílẹ̀ hmm. wọn à ń fi ìhà òsì lílẹ̀ bẹ́ẹ̀ tó ni a ní wòlíì yẹn ò dé bẹ́ẹ̀ àwọn míì bẹ́ẹ̀ tó ń àwọn ní oṣù wọn kí wọ́n tàkàkà àwọn báyìí ní kí wọ́n fipá kọ́ ni màtí hmm. wọn bá ní kí wọ́n bá gbé ìdílé kàlẹ́ láì dé wọn kàn yílẹ̀ káwáì dé wọn kàn fọ́nṣọ́ ni wọn yẹ tó ní máa yíra padà mọ́ hmm. wọn pe àìyànní inú súnà tí a ń bá bọ̀ pé pé bẹ́ẹ̀ ni gbogbo sí àwọn mùsùlùmí mm. gbogbo ayé ló ti máa fi òkú mùsùlùmí wọn máa fi ìhà ọ̀tún wọn máa fi lélẹ̀ mm. níta kàkà òkú a sì gbìyànjú àdájú wọn kọ kébùlà mm. àdájú wọn kọ ibùdájú kọ àti pé láti fi ìhà ọ̀tún lélẹ̀ kó fi ìhà ọ̀tún lélẹ̀ lẹ́yìn tí ó dájú kọ ibi tá a máa dájú kọ kírun náà pé òun náà ni láti fi hàn pé kébùlà mùsùlùmí náà nìyẹn níta ìdájú kan náà nù èyí òun náà ní súnà mùtàwátìrọ̀ ni ẹ̀yìn ìfẹ́ àìlẹ́yẹ súnà tó ń tẹ̀ ẹ̀lẹ́yẹ tó mùtàwátìrọ̀ bí wọ́n ṣe ń ṣe é bọ̀dùn nígbà máa dájú òkú kọ sàárè ni o àwọn máa dájú òkú kọ kébùlà ni o wọ́n sì máa fi àwọ̀tún rẹ̀ wọn náà máa fi lélẹ̀ nítorí kí àwọn tí ó rọrùn láti pé fún ìrìn àjò mùsùlùmí hmm. pàápàá jùlọ fi ọ̀tún rẹ̀ ilé ẹ̀rọ tó ní orí àbí àkébẹ́yà ńgbà tó wà lórí ààrẹ ajẹ́ pé tí kò bá rọrùn fún kó jòkó kó fi àlélẹ̀ hmm. ó wà mí àlìfáàtò ni kó fi hàn ọ̀tún lélẹ̀ hmm. ìbàjẹ́ pé nígbà tí ó ń sáré pẹ̀lú tí ọ̀nà ẹ̀hà ọ̀tún ni ó fi lélẹ̀ tó bá fẹ́ sin náà pẹ̀lú pé hàn ọ̀tún náà ni yóò fi lélẹ̀. Hmm. ajẹ́ pé ọ̀rọ̀ àsọgbọ́nú ni àwọn tí wọ́n sọ pé àbí ádámù náà tó ń gbé súnà tuntun méje bídíà lásìkò ni kò ní ojú sí Allahu musta'an. náà fẹ́ẹ́ nìkan ni àní ẹ̀fẹ́ kẹ́ akọ yẹn sí kíbúlà ni ẹ̀wọ́n ló wá ń bala ká ìmú jù lọ́ bá ẹ̀sìn mú ẹja tọ́pẹ́ káwá kọ yẹn sí ni àbí wá kọjú ẹ̀ sí kíbúlà tó tó kíbúlà rẹ̀ nígbà tó àwọn apá tí wá wà síwájú tọ́pọ̀lọpọ̀ wọn kata ló ṣe ìkárò pé wọn ọ̀gbọ̀rọ̀ kọjú ẹ̀ sí kíbúlà báyọ̀kẹ́ nìkan ní oṣù wádìí bẹ̀rẹ̀ pé ajé tó tó náà tún gbédé òun ni òkúdé pẹ̀lú bídí àtúnjẹ̀ dídà nù mm-hmm. bídí àtúntún mẹ́rin náà tọ́nìyẹn náà báyọ̀kẹ́ wọn kébò sí sàlàfíyà àbí kébò sí sọ́nà mm-hmm. náà tó ní àwọn pé ilé ìní àwọn ìpìlẹ̀ tí kí mùsùlùmí ó sì mójútó òun náà nírú àwọn eléyìí mm-hmm. a sì gbẹ̀jú tá a bá gbé kalẹ̀ yẹn ó jẹ́ pé ìmọ̀ kó súnmọ́ ẹ̀yìn àníyàn tó yẹ kó yẹ ibi fi ẹ̀yìn ti ẹ̀tọ́ bá ti gbé sáré wọn náà pé ẹni èyí tó jẹ́ bí ògiri sàárè tó wà lẹ́gbẹ̀ẹ́ kó fẹ̀yìn tì àbí ká súnmọ́ wájú ká bá fi ìgbẹ́ kankan kó fà síbi kébé kò ní sí pé tó bá ti gbé kabẹ̀ tán yóò wá fi sẹ́yìn yóò padà takaka mm. àbí yóò fi síwájú yóò padà wá da ojú délẹ̀ mm. ká fi rí wípé ó balance ní pé ìhà náà ló fi lélẹ̀ mm. tó bá kó bẹ́yà ó fi ìṣẹ́gbẹ́ ọ̀kan pẹ̀lú pé ẹgbẹ́ tó wà bóyá ẹgbẹ́ wájú la rí pé ó faramọ́ àkàrà wá wà nǹkan tá fi tì lẹ́gbẹ̀ẹ́ tẹ̀yìn náà tó fi ní pé yóò wá fi sẹ́yìn yóò takaka Mm. gbàtẹ́ gbẹ̀yìn labá ṣe pé a a fi tì sẹ́gbẹ̀ yìí mm. ayẹ̀kẹta fi sọ́kẹ̀ wọn adúlọ́jọ́ fi ní sinmi pé wà á mm. da ojú bolẹ̀ torí pé àníkò kò ní kò ní pọ́sibú tẹ́lẹ̀ náà kọjá pé àwọn agbókù yẹn tí pé akẹ́yìn gbèsè nìkan kò ní lè tì torí pé ọ̀họ́ tó bá wù kò sí ní ọ̀họ́ tó bẹ̀ tó láwọn tó fẹ́ gbèsè bẹ́ẹ̀ náà tí wọ́n fi rẹ́sẹ̀ gbèsè bẹ́ẹ̀ wọ́n fi rí gbé tí máa rí gbèsè bẹ́ẹ̀ tí wọ́n fi rí bí yọ ẹsẹ̀ wọn padà nígbà tí wọ́n bá yọ ẹsẹ̀ ẹgbẹ́ náà rí léyìí nínú àwọn ojúṣe wa tàṣẹ fún àwọn òkú lélẹ́yìí hmm. tàbá tá fi gbé sínú sàárè wọn àdìgbò tó bá gbé síbẹ̀ tán hmm. kàláàs ajé pé ojúṣe wa gangan hmm. àti bá a dé ojú àlàkanu lọ́kà yọ ẹsẹ̀ láti gbìyànjú àti da ìpẹ̀ bò ẹ̀bọ̀ tó láti ẹ̀gẹ̀mọ̀ pé ìjọba ti mọ̀ pé ìdè ìpẹ̀ bò kẹ̀kẹ́ jẹ́ pákà dùrọ̀ ìpẹ̀ bò báwọn náà pé bá a ṣe kọ́ sí lókè bá a pé láàdù bá ni ẹgbẹ́ bá a ṣe kọ́ wí ayé pé mi ti á fi sóbi yàrá òun ayé pé ayé tí ó kún ta ní tí má fi ìpẹ̀ bò òun ti nǹkan láti blọ́ọ̀kì ẹ̀mọ́ bẹ́ẹ̀ tí ó sọ láti jẹ́ pé a ti blọ́ọ̀kì ẹ̀mọ́ bẹ́ẹ̀ wà ní máa rí níta mi bí ma akan wà ọ̀rọ̀ ìfẹ́ di ihò lásán tó wà nílẹ̀ bẹ́ẹ̀ pé ṣáko la bá sì ṣe nítorí pé bí a kàn jẹ́ olóró ni a ti fi pákó dí òkè akan fi rí ìpẹ̀ òrọ́ bo ibi tó kàn sẹ́kù ní gbàtàsà tó wà ní òkè yẹn tí òfin sọ pé bóyá òkú ń yọ bákan sàtọ́ hmm. lọ́ba ní kálí máa sàwọn tí ìyàdá tẹ́lẹ̀ náà ni ọ̀rọ̀ hmm. pé àwọn nǹkan ń jí orí òkú gé àwọn nǹkan ń segin kan hmm. wàhálà táwọn ọdún tẹ̀ sí ó tẹ̀ ní ìdáhùn Hmm. torí pé kò ní rọrùn fún wọn hmm. ṣé dáa ṣe ńlá tó ní kó tó di pé àwọn ó ṣe kíní kan rẹ̀ hmm. àbí kó tó di pé ẹni tó ṣe ṣàkó kó tó gbé òkè kó tó nípa àwọn kíní yóò nira wọ́n fẹ́ tẹ́lẹ̀ gan náà wani jẹ́ pé bí a ṣe ń wo òkú lókè tẹ́lẹ̀ ìdájọ́ àtòkè wọ́n ti wọ́n fẹ́ bá ti gbàgbẹ́ kẹjá tí ń wò kú ayé àní ó jẹ́ pé iṣẹ́ aburú tó bá fẹ́ ṣe àní yóò rọrùn fún àwọn láti ṣe. nínú tí ọdún gbọ́dọ̀ mójútó ni ká jẹ́ kí sáré ọmọ jìn dáadáa. bẹ́ẹ̀ ni ká jẹ́ kó jìn dáadáa torí pé yóò jẹ́ ìparamọ́ fún kùnà dáadáa àtà hmm. ẹnu dáadáa tí ń bẹ fún kó tún jì dáadáa náà àti pé hmm. ọmọ èèyàn ni wá kẹ́ni hmm. bá yìí kó lára yìí ara yìí ò túnmọ̀ kankan mọ́ nítorí pé tí ẹ̀ bá jì dáadáa ìgbà tó bá fi lọ ọjọ́ mélòó náà pé kíláàsì ọmọ èèyàn padà bẹ́ tí kòkòrò jẹ wá tí wọn bá ti wá wú bẹ́ nígbà tó bá jẹ lókè náà pé oorun ìyẹn ó àyíkó kò ní àbáwọn. pé àwọn jẹ́ bá tó ń sòkó sínú ilé araburú tó bá bẹ̀rẹ̀ araburú tó bẹ̀rẹ̀ nìyẹn o àwọn náà kò sí kò sọ́gbọ́n tí a fẹ́ dá sí kò sọ́gbọ́n tí a fẹ́ dá sí àfi nígbà tó ń kóbi akáwọn tó ń wá àwọn kẹ́míkà hmm. kàláyè tó fi òkú tó láṣì òkú yàn tó náà ní ẹtún fẹ́ kẹ́míkà hmm. yẹn hmm. ẹgbẹ́ àjípẹ́ tẹ́ ń sá fún wọn àwọn mẹ́fà tó pé kẹ́yìn ní kò sí fọkàbalẹ̀ ń bẹ̀ kẹ́yìn gbé lọ ah, alhamdulillah àti ìdíkọ́ káyàn mọ́gàn nígbà níbi tí wọ́n mú wípé ẹlọ́gbé orúgbù ni káàkiri tó ń sọ alhamdulillah rabbil alamin irú tẹ́ tí ọlọ́run ní kí a máa lò nísìn tó jẹ́ tẹ́ ti nílùú lọ́rin wá ń bì tẹ́ wà ní ọ̀nà oko ń bẹ̀yìn alhamdulillah bí wọ́n ti ń sin ẹ̀mí balẹ̀ wípé dákun olè wàá bẹ̀rẹ̀ wá sí nǹkan kan ní sùtà bọ̀ tí lé alhamdulillah àmì ọ̀pọ̀lọpọ̀ lè yẹn gbọ́gbọ́gbọ́ ẹgbẹ́ wọn ti jàǹbá wọn sàbòsí àníyàn sáyẹ̀ jẹ́ ẹgbẹ́ jẹ̀jẹ̀ ẹgbẹ́ jẹ́ wọn padà ayọ́lẹ́gbẹ́ kẹrẹ́ ó sì dìpẹ̀ wọ́n padà wọ́n bẹ́ẹ̀ kódà ìwé rẹ̀ kódà kódà àwọn onímọ̀ mi ìbọn ti fi tí wọ́n ti yanjú fẹ́jọ́ mbẹ́ wọ́n ní mọ̀jọ́ nǹkan onímọ̀ kan ti yanjú fẹ́jọ́ mbẹ́ ọkàn mi ìṣẹ́ kó ń ṣe nínú àpọ́nà aburú tó wà ń bí ká máa ṣe àkóṣílẹ̀ wọn láì náà aburú tí. yíyó táyà yẹn máa ń ṣe tí wọ́n bá dàpẹ̀ sí torí àsìkò wa wọ́n mọ̀ ẹni mi ò ṣe bu ìpèdè wa yóò ṣe wúyẹwúyẹ yóò kàǹkan sí <laughs> wọ́n sì á dà sí ọ̀dà kọ̀sìkìní kí ni ṣé súnà nábì náà lè yí wọn náà. bẹ́ẹ̀ nínú àpò náà àwọn kìnìún yìí ní àwọn àwọn kìnìún pọ̀ gẹ́gẹ́ àwọn yẹn máa ń ṣe fúnra tí wọ́n tó gbé kùsùlẹ̀ àmì ìdíkọ́ bùpẹ̀ wọ́n ti wá kọ́ kàǹkan síbẹ̀ náà wọ́n dá ìṣẹ̀lẹ̀ pé kó jẹ́ pé orí ìpè yẹn ní ìdúró lórí hmm. tí wọ́n tún wá ṣe fẹ́ síwájú kó tó di pé wọ́n àjà pẹ̀ sí hmm. kódà ìgbìmọ̀ tó wá títí lọ́dún ìwé pé ìgbà tó wá mọ kẹ́nẹ́kà ká kọ́ sáré mu hmm. àbí ògbà wọn tó jẹ́ lọ́mọ kí wọ́n bùfẹ̀ wọ́n kà kankan sí wọ́n kọ́ fi wọ́n òkú yẹn láàánú wọ́n pẹ́ lóyún kò ṣépèlè fún gbogbo tó jọ báyìí kò ṣépèlè fún gbogbo léyìí bọ̀ mm. àwọn kankan ń bẹ láti lẹ̀ tó yẹ pé Allahul musta'an wa alayhi tuklan díẹ̀ díẹ̀ náà ni kódà àwọn jẹ́gàn sí tó gbajúmọ̀ nù àwọn míì tó ní nǹkan míì tó yẹ pé bí àṣírí tó ní mm. tí wọ́n kọ́ bò mọ́ bí sàárè jẹ́ nítorí máti bẹ́rẹ̀ ta ọkọ̀ fi síbẹ̀ ní mm. ẹ̀mẹ́kọ́ fi sára bí sàárè òkú àbí jẹ́ àbí fi bí tíra ní wọ́n wé wọ́n wé wọ́n wá fi sí bí aṣọ tí wọ́n fi sin òkú yẹn ẹ̀kún hmm. àní wọ́n ti jẹ́ kókú yọ bá tíra lọ́rùn hmm. bá yí pé mọ̀ṣọ́lá wọ́n ti dira fún ayé hmm. bá amọ̀dọ́ pàdé àmàláyíkà kí káyà wọn bà já ní o àbí kó sì lè bá ní tẹ̀sí bí sinmi àti máa ń béèrè béèrè lọ́wọ́ rẹ̀ nípasẹ̀ gbogbo àwọn nǹkan ìsànjẹ́ tá a fi ń tanra jẹ yíò tó bẹ̀ gẹ́ ọ̀dà ní àwọn míì jẹ́ kó ya tó ní àwọn nǹkan yìí nínú àbí jẹ́ kó sọ fún àwọn àwọn nǹkan àyẹ̀bọ̀n náà àyẹ̀kí bí àfihàn tó tara yẹn dé inú sàárè náà pé lẹ́yìn ní aburú ńlá ni kò sí ìpìlẹ̀ fún hmm. kò sí ìpìlẹ̀ fún lẹ́yìn ìgbà tí wọ́n bá dé pẹ̀bú tán tó rà ní ìṣẹ́jú méjì méje tí ìjọba bá ti da ìtẹ̀bó tó báyìí àìsàn tó kú lẹ́nu pé ká tọrọ àtẹ̀sílẹ̀ tó fún àtàrí bí ìní bídí àti tàlùkínù tá a pè ní tàlùkínù ní bídí ayé bẹ́ẹ̀ ló ti máa jáde lọ́pọ̀lọpọ̀ gbogbo àwọn tí wàá dé pẹ̀bú táwọn ọ̀kẹ́ nìkan wàá dé kọ́ wàá gbé ọsọ fún òkúté mẹ́nu sàárè ní ìpele yìí kò sí yàní àdéhùn tó wà nípa àbíkẹ́ nìkan kò sépèlè fún láde kò sépèlè fún ayẹyẹ tó ti tàlùkínù fún gbà wọn mọ́ ọ tó kù ń gbà wọn gbà wọn ní ti sọ fún wa ni pé alùpọ̀ tọrọ tẹ̀sìbíyètò fókù tó wà nínú sàárè o àyẹ̀pẹ̀lẹ̀ àníyàn kálukọ́ wa tọrọ ẹ̀ pé kọ́lọ̀ Allah subhanahu wa ta'ala kó bá wa fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ kó bá wa ṣe ìdáhùn béèrè nírọ̀rùn fún nígbà tí àmàlẹ́kà tó béèrè lọ́wọ́ rẹ̀ bá dé láti béèrè ní ọwọ́ ẹ̀ nkele yìí ni kálukú dẹ̀ sí kẹ̀yẹ kò tún wá pé pé ká pẹ́lú sójú òkú káyọ̀ tún wá pé á màmú lágbájá ẹ̀kọ́ sàdúrà sí náà ẹ̀mí tàbàdúrà náà tún sàdúrà sí afọ alágbájá fúnjẹ́ òsèrú ẹ̀rín káyọ̀ tún wá sàdúrà àwọn náà pélé yìí náà òsínú pìlẹ̀ kò bá ìlànà ti ìṣẹ̀dá islam àníbi àti láǹsẹ̀ kù àwọn ṣe oṣù bí àníbi sàṣẹ́lá náà kó wọn ṣe irú ọmọ ilé. pé ẹnu àforíjìn látọrọ fún àti kọlọ̀ fara rẹ̀ múlẹ̀ àyẹ pé àdó àyókù wọn lè máa lọ yọjú sí ilé wọn bá darí sílé kí wọn máa lọ yanjú yòókù. lẹ́yìn kálukọ́ máa lọ kálukọ́ máa lọ sí sùmọ́kì yẹ pé wọ́n fún wa dájú nínú àwọn fún wa àpéjọ ẹgbẹ́ bíi ẹgbẹ́ àpéjọ wọn. àwọn àyàkùnmọ̀lá kò sáà Eh. pẹ̀káyọ̀ tó wá dé akómi sáré tọkọtọ àbí akómi àtàwọn ọjà ká lọ hmm. torí pé láwọn kéré kọ́lá wọ́n ti mọ dáwọn náà kàkàlẹ̀ iná kí wọ́n tó gbòkú nílẹ̀ hmm. àwọn fáyọ̀ tó wá jòkó lórí ìpínlẹ̀ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ẹbí tí ọ̀pọ̀lọpọ̀ àní àtàmù tó ń bá yọrọ àsìkò tó ń fẹ́ jáde tó fẹ́ yọ yẹn hmm. àti ọ̀sán gangan tí òun wà ní àtàrí sọ́dọ̀ kásìkò àyílò tó tó hmm. àti táàmù tó fẹ́ wọ̀ gangan hmm. àwọn àsìkò mẹ́ta yẹn ni wọ́n ní alẹ́ ẹ̀sìn òkú ní táàmù gbàmọ́. àsìkò wọn ló sì pẹ́ púpọ̀ kódà ìṣẹ́jú kẹsẹ́jú méjì yóò ti lọ wọn pe àsìkò tí kò pẹ́ púpọ̀ bí alẹ́ ìṣẹ́jú márùn-ún wọn pe yáyà ní. táìmù tó rún ṣẹ̀ṣẹ̀ yọ gbàrà àti ọ̀ṣẹ̀ yọ gbàrà tí yíyọ bẹ̀rẹ̀ níbi jọ wọn gbàrà. àti táìmù tó wà láàrin sánmà táìmù tí àyílà kún ṣẹ́jú bí mélòó kan àti ìgbà tó bá ń wọ̀ gangan àwọn àsìkò mẹ́ta àwọn alẹ́ sìn òkú ní ìgbà wọn ètò ìgbà kan lọ. tó ṣe lẹ́yìn pé wọ́n láti sìnkú tọ́lá wọn nísìn a ní kò sí pé wọ́n tún lọ lílọ jòkó àdúrà kan mọ́ ṣùgbọ́n bóyá jọ́ kẹta mhm. àbí jọ́ kèló lẹ́yìn náà kí ni ojúṣe àwọn fámìlì bá níwọ̀n bá sókè pé ìtọ̀ bóyá ń gbà tó kù ti wá kú nísìn ó kálukọ́ mọ́ á jókòó jọ mélòó kan tó kàn lọ bí iṣẹ́ kò ṣe kan mọ́ ìgbà ó gan ẹni tó bá ní jókòó kan gbọ̀ngbọ̀n ìgbà ó ló lè jókòó dà pé tọ̀ tí fi dárò kú mi kí tó mọ̀ lórí. inú àpò tó bá ti rí bẹ́ẹ̀ yẹn tó kó bá ti kú tá láì dé sẹ́ńtà náà láti ṣe àwọn ojúṣe wa tán yẹn nìyẹn. ayọ̀ bí ní jókòó kí ní kan bá lóko ṣe pilẹ̀ fún yẹn. Hmm. bọ̀dá tó jẹ ìgbà míì wá nìyẹn bóyá bàbá rẹ̀ ló kú hmm. ìyá rẹ̀ ló kú hmm. kẹfẹ́ ra ní kó dáhùn ní pé ọwá jókòó pé ń ṣe ọjọjọ àní ń ṣe káràtì láàrẹ̀ ṣe tí gbogbo òkú kí òkú sì bá kú fún hmm. kọ́jà kọjá ìyá rẹ̀ ló kú ni kọjá àbá rẹ̀ ló kú ni kọjá ọmọ rẹ̀ ló ni o hmm. kò gbọ́rọ̀ dúró lé hmm. ju ọjọ́ mẹ́ta náà lọ tí ó fẹ́ kò gba ẹni òkú ló kú fún tí ó jẹ́ kó wọ́n rí bí kan tí ó jẹ́ kó wọ́n rí bí mọ́ra bó ti kó mọ́ra tí ń kára àti ọjọ́ mẹ́ta ẹ̀fẹ́ kọ́kọ́rọ̀ kan lọ́ba kú ló kú lọ́ba kú yóò lo oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá àwọn ah, mẹ́wàá máa lólé yìí náà ọjọ́ hmm. mẹ́ta pé ọjọ́ mẹ́ta ní òfìsẹ́ kíníkan wọn àfẹ́rẹ́ pé ajẹ́ pé fi hmm. ìdáwọ̀ ọjọ́ mẹ́ta yìí yóò fi kò túra kò tú ara wọn o wọn fi wọn sọ pé ajá náà wọn sọ pé akójọ wọn sọ pé akójọ kan fi dárò kú rẹ tó kú gbẹdọ wọn gbé karati fífi ìbànújẹ́ hàn ìsọsọ ah, eh. ìsókè ìsọsọ ìsọsọ láti ìbànújẹ́ láti ìlú àrígbogbo àwọn oníta wọn ṣe tó bóyá afẹ́ ṣèta àwọn ẹ̀tẹ̀ dáná èyí mm. òun ní wàhálà yìí kọ́sì àwọn kèfèrí ni mm. kèfèrí ìpìlẹ̀ gẹ́gẹ́ ni o mm. àwọn ẹlẹ́bọ àwọn ẹlẹ́bọ náà máa ṣèta yóò kẹta àwọn ó sàwọn kìnnì kan lẹ́yìn ìgbà náà wọ́n tó sàwọn nǹkan míì gbogbo àwọn kó tó wá di pé yóò kan ọjọ́ kejì àbí kó dáa pé àwọn ṣe parí ojú ọjọ́ kò sí gbó tí ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀tọ́ wọn káwọ́ pé àbádámà gan bí àlẹ́yà tó fẹ́lẹ̀ àní àdìsán fún Nàìjíríà nígbà tí wọ́n sọ wọ́n ní àgbà táwọn àpá àkàdé tí wọ́n bá wọn kẹ̀kẹ́ sí wọ́n wá ṣe ẹ̀rọ òun alẹ́tìfàláàtì mọ̀tẹ́dìá hmm. àwọn afúlà tọ́jẹ́ ti àdáadáalẹ̀ hmm. wọn wá gbé kalẹ̀ pé káwọn náà wọn fi ń rí pílẹ̀sì àwọn kankan tí wọ́n ti ń bá bọ̀ tẹ́lẹ̀ ní ẹ̀bọ̀ hmm. wọn pe ẹ̀rín eh, ohun bídíà ní bídíà náà wọn fi gba àwọn àsìkè náà. ọ̀yà káká fi kásíjò pólẹ̀ bí pé kàbí méjì tábà rí gbà ká pè sí nọ́mbà yìí zero seven zero three one five zero one two five six zero seven zero thirty one fifty twelve fifty six. hello. náà nínú ìbéèrè mi. ìjọba mi ní pé òun pé ìwọ́n ìwọ́n ń ka kùránì ní ti àti bí wọ́n ní pé ọ̀ka kùránì lórí abúlé ìjọ wa wọ́n ní kùránì tó tètè ní sókí, <laughs> ní ojú Hmm. bóyá wọ́n ṣe bòlúdì wọ́n ṣe fìdáwó wọ́n ní akẹ́kọ̀ọ́ ní a fìyàn ọkọ̀ bá mú tẹ́tẹ́lẹ̀ náà hmm. bóyá wọ́n ṣe bí mọ̀sábàkọ̀ wọ́n lè fi ìrọ̀kà alukọ̀rán kẹrin tí wọ́n bá kẹkẹ kó ka hmm. bí Allahu ta'ala zero zero zero three one five zero one two five six. tí àwọn tó bá kú fún ojúṣe wọn ni pé àmọ́ sàdúrà lọ gbére ni o àdúrà wo kan. àdúrà wọn ò nígbà náà pé wọn á parí àdúrà lónìí àáṣẹ parí àdúrà hmm. tó láti lóògbà tó kìnnìkan fọ́ máa tí òkú filẹ̀ sáyé bá ń bẹ láyé ẹ̀sìn máa tọrọ àdúrà máa àdúrà fáwọn òbí ẹ̀ lọ ni. ọ̀gbọ́dọ̀ gbàgbé ìgbọ́ àti ìdílé pé kákan sí ayípo ọdún àbí ká sí bá sọ lọ́dọọdún láwọn sọ̀dọ̀. wọ́n ti dá gbogbo àwọn bídíà wọn lè bá mú lẹ́sìn ẹ̀sẹ̀ ń yẹ́yìn òkú padà lọ́dọọdún. Ah, ọjọ́ sì ti pẹ̀ pé bọ́yọ́ ọjọ́ mẹ́ta àbí ọjọ́ mẹ́jọ náà fẹ́ sí ni lójoojúmọ́ wọn náà pàfà àjọ mọ̀ sí wà sí wa. bẹ́ẹ̀ni pàápàá nípa ti jáwé yẹn ńlá báyìí lójoojúmọ́ ni àwọn àfa ọmọ àpẹẹrẹ yìí ní òsín náà lànà. Ọlọ́run kò bá aṣọ yín lẹ́sàn-án inṣàlá níbi tọ́lọ̀ ní kárí bá dé lónìí ní inṣàlá títí ti dín ọ̀la láti mọ̀ pàdé pẹ̀lú ọ̀kan náà àfa mi à ń dágbére fún wa pé subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk